gẹ́gẹ́ bá ti mú ìròyìn náà wá fún yín ní ọjọ́ ọ̀hún ẹ ká wò. ìránṣẹ́ olúwa ìjọ Christ Apostolic Church City of Refuge ti pè fún ìfẹ́ àti ìṣọ̀kan láàrin gbogbo àwọn onígbàgbọ́ pátápátá kí wọ́n sì mọ pàtàkì ikú àti àjíǹde Jésù kí ikú Jésù má bàa lọ lásán lórí àwọn ènìyàn ìránṣẹ́ olúwa àlùfáà ezekiel fọlábòmí tí ó ń bá tẹlifíṣàn orísun sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò sọ wípé kò sí ohun tó dàbí kí gbogbo ènìyàn jọ pawọ́pọ̀ gbàdúrà sí olódùmarè ní irú àkókò báyìí ó tẹ̀síwájú wípé nípa pàtàkì ikú àti àjíǹde jésù jésù ẹ gbọ́ bí ó ti sọ. nígbà tí ẹ̀mí bá ti wà ìrètí ń bẹ òun ọdún ti ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló dẹ̀ wá kọ́ wa o ẹ̀kọ́ láti múra sílẹ̀ ní ọjọ́ ní ọjọ́ ìṣòro pápá àkókò tá a wà yóò jẹ́ àkókò ìṣòro ní àgbáyé ní orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ní ti ọdún yìí a dúpẹ́ fún ẹ̀mí torí ọ̀pọ̀lọpọ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè náà wà nínú ogun ikú wàhálà àti ìdààmú tó bá wọn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tí wọ́n tẹ̀ lè ní orí ọ̀fẹ́ láti farahàn níwájú bí mo ṣe wà níwájú yìí tó a ní orí ọ̀fẹ́ tó tayọ ní orílẹ̀-èdè nàìjíríà nípa pé àwa lálàáfíà à ń rí ara wa àsìmọ̀pọ̀ ọdún tó ń bọ̀ ó máa jẹ́ ìyanu ẹ̀wẹ̀ àlùfáà náà kò ṣàìsọ nípa ìyàtọ̀ tó wà nínú ọdún àjíǹde yìí sí gbogbo èyí tí wọ́n ti ń ṣe bọ̀ ó sì wá sọ wípé ohun tó dára ni kí gbogbo ènìyàn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba pàápàá nírú àsìkò yìí láti rí dájú wípé wọ́n dènà ìtànkálẹ̀ àrùn búburú covid-19 ẹ gbọ́ síwájú sí i. àmọ̀ràn mi fún gbogbo ọmọ nàìjíríà ni pé bí ẹ̀mí bá wà ìrètí ń bẹ wípé ọdún tó ń bọ̀ yóò dáa ju ọdún yìí lọ àti pé ogun yìí ó ti ṣẹ́ tán ọlọ́run á bá wa ṣẹ́gun tó ń jà ní àgbáyé yìí tó kàn jẹ́ ká farabalẹ̀ ká ní sùúrù ká gbọ́ràn sí àwọn aláṣẹ lẹ́nu ká ṣe ohun tó tọ́ ní àkókò yìí àkókò yìí tí a wà nílé tí ẹnì kọ̀ọ̀kan wà pẹ̀lú ẹbí rẹ̀ yìí ká rí gẹ́gẹ́ bí àkókò ìjèrè ọkànnú ẹbí wa ká fi tún ilé wa lágbára ọlọ́run ọdún tó ń bọ̀ yóò bá wa ní ayọ̀ àti àlàáfíà. lákòótán ó rọ gbogbo ọmọ ọlọ́run láti ní ìfaradà gidigidi kí wọ́n sì máa kún fún àdúrà kí wọ́n má padà kí wọ́n wá máa lo agbára tó ń bẹ nínú ikú àti àjíǹde jésù fi ṣe àmì kí wọ́n sì rí dájú wípé wọ́n pa àṣẹ àti òfin ìmọ́tótó mọ́ nítorí wípé ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀. ẹ káàbọ̀ padà àwọn ènìyàn agbègbè àgbàdo crossing ti bẹ̀rẹ̀ sí ní kọminú lórí ìṣọṣẹ́ àwọn ọmọ gànfẹ́ tó ń digunjalè ládùúgbò wọn gẹ́gẹ́ bá ti jábọ̀ ìròyìn fún yín láàrin ọ̀sẹ̀ yìí ẹ já lọ ẹni ṣọ̀ǹkó bá tojú ẹ̀ wọlẹ̀ kò ní bá wọn bú ọba kò so ní àwọn ènìyàn tí ìṣẹ̀lẹ̀ ìdigunjalè àwọn ọ̀dọ́ alọ́kólóhùn kígbe ṣojú wọn ní agbègbè àgbàdo crossing sì ń wà nínú ìbẹ̀rù ńlá láti ọjọ́ ẹtì nílọ́ọ́lọ́ yìí ní ìròyìn tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ lórí bí àwọn dọmọdékùnrin àti àwọn obìnrin kan ti ń ya wọnú àwọn àdúgbò tí wọ́n sì máa tó bí àádọ́ta sí ọgọ́rùn-ún ní iye láti dúkòkò gbà tọwọ́ àwọn ènìyàn bíi owó góòlù dúkìá kódà wọ́n ní wọ́n ń gbé ẹ̀ ẹ̀rọ agbowó POS dání láti gbowó lọ́wọ́ àwọn ènìyàn ayàwòrán ẹ̀ka ìròyìn tẹlifíṣàn Orísun tí ó ṣe àbẹ̀wò síbẹ̀ lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ìyẹn Gbénga ṣe àlàyé ó sì wí pé inú ìbẹ̀rùbojo ni àwọn ènìyàn náà wà tí wọ́n sì ń pe àwọn ọlọ́pàá ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ ẹ bí wọ́n ti sọ. wọ́n ń jà káàkiri àgbàdo ò ṣeé wọ̀ kò ṣeé kàn ṣùgbọ́n a bí Ọlọ́run lọ́run ó fi àánú gba gbogbo wa lágbàdo torí ìta gbogbo wa jókòó sí báyìí inú fu àdá ọ̀dọ̀ fo gbogbo wa wà báyìí tá a fi ń wo gbogbo ṣe lọ lágbàdo ẹgbà wa o. àdéjáde fún òfin ìlànà ìlú àwọn àdó gbọdọ̀ jáde sí ìlànà ìfisílẹ̀ sọ ìlànà lákòótán ni wọ́n ń rọ ìjọba àti àwọn ọlọ́pàá láti tètè rí dájú wípé wọ́n tètè ti ọwọ́ ọmọ àwọn ènìyàn búburú yìí bọlẹ̀ nítorí wípé ìṣọwọ́ṣọṣẹ́ wọn ló ń rú gọ́gọ́ sí i ní tòrótìbò ìpínlẹ̀ Ògùn bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ọlọ́pàá ń dá wọn lóhùn wọ́n sì ń mú wọn ní àwọn àdúgbò kan káàkiri ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn kólóhùn kígbe ọ̀hún dàbí egbìnrìn ọ̀tẹ̀ pé bá a ti ń pàkan nìkan ń rú nínú ọ̀sẹ̀ yìí ni a mú ìròyìn kan wá sí ojú ìwòran yín bí àwọn ènìyàn agbègbè Ọbáwọlé command Mẹ́ran bí wọ́n ti tú síta láti gbógun ti àwọn adigunjalè tó ń fi ojoojúmọ́ yọ wọ́n lẹ́nu bí ìròyìn náà ti lọ gẹ́gẹ́ bí a ti jábọ̀ rẹ̀ fún yín nínú ọ̀sẹ̀ tí a lò tán yìí ẹ já lọ. àwọn ènìyàn agbègbè Mẹ́ran Ìjàyè command Àjàsá Jọkẹ́ Ayọ̀ Ọbáwọlé Matogun College Road agége òkè kòtò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti fọ́n mú láti bẹ̀rẹ̀ iṣẹ́ òde ojúlá alákànfin sọrí fìjìláńtẹ́ lójúnà àti gbógun ti ìdígunjalè àwọn ọmọ gànfẹ́ tí wọ́n ń dédé ya wọ àdúgbò lọ́sàn-án àti lóru àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n fọ́n sí gbogbo agbègbè ojú pópó láti dúró ní márùn-ún mẹ́wàá tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì ń sun àwọn táyà ọkọ̀ látàrí bí àwọn ọ̀dọ́mọdé ọ̀hún ti ń gbòǹjì kan sí nínú iṣẹ́ búburú tí wọ́n ń ṣe lójoojúmọ́ alhaji abdulkadri ọba fọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò lásìkò tí wọ́n ń ṣe iṣẹ́ ọdẹ ojúlá alákànfí ń ṣọ́rí yìí lọ́wọ́ ẹ gbọ́ bí wọ́n ti sọ kọ́ ṣàánú wa náà torí torí tọ̀sán tọ̀sán àlè sùn àbí kí ló ṣẹlẹ̀ gan-an ṣọ́ọ̀bù ẹ̀jẹ̀ káà náà sùn ni ó wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ o ó wà ńlẹ̀ o kọ́ ṣàánú wa kò ó lè sọ ká kú o kọ́ ṣàṣìwálẹ̀ kárí ibi lọ ó tán. a fẹ́ káwọn ìjọba kan ṣe kí ni o wọ́n ràn wá lọ́wọ́ torí a lè sùn gbogbo wa à ń pàjù mọ́ ní àná ní ìbáyé mo kàn ń tògbé ní ìbáyé ní alẹ́ ẹ̀yin ìjọba ẹ jáde ẹ ràn lọ́wọ́. bákan náà ni ọmọṣorí ní capito road ní agbègbè ìkẹjà bí àwọn ọ̀dọ́ ti tú jáde lépa àwọn adigunjalè tí wọ́n ń pè ara wọn ní one million boys pẹ̀lú àdá lọ́wọ́ wọn. níkẹyìn wọ́n ní àwọn kò ní káàárẹ̀ láti kí àwọn ọlọ́pàá lọ́wọ́ ṣiṣẹ́ títí tí ọwọ́ yóò fi tẹ gbogbo àwọn ọmọ búburú tí wọ́n ń wọnú lé lọ́sàn-án lóru fi jalè nínú ọ̀sẹ̀ yìí la jábọ̀ ìròyìn kan fún yín bí ọwọ́ ṣìnkú òfin àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn títẹ àwọn adigunjalè kan tó ń yọ àwọn ará ìlú lẹ́nu bá ti mú ìròyìn náà wá fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ já di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn sì ń kan sáárá sí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà bí ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ wípé kò dín ní àádọ́jọ one hundred and fifty ènìyàn tí ọwọ́ ti tẹ̀ báyìí tí wọ́n jẹ́ afurasí adigunjalè ní agbègbè àgbàdo ìjàyè Ṣàngó ìjókòó ifọ̀ àti àwọn agbègbè rẹ̀ àwọn ìgárá ọlọ́sẹ̀ alọ́kólóhùn kígbe ọ̀hún ní ọwọ́ àwọn agbófinró tẹ̀ nílọ́lọ́ yìí tí wọ́n ń da àlàáfíà àwọn ènìyàn láàmú ní àwọn agbègbè bíi àdìyàn sango-ọ̀tà ìjú ìjókòó àgbàdo ojú òré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípínlẹ̀ Ògùn mọ́ ìpínlẹ̀ Èkó ní èyí tí wọ́n ń gbọ́ oorun lójú tọmọdé tàgbà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí a gbọ́ wípé wọ́n ń jẹ́ àwáwà àti one million boys yìí ni wọ́n máa ń ṣígun lọ jalè ní ọ̀sán àti ní òru ní àwọn agbègbè lọ́lọ́kan ò ọ̀pọ̀ ohun ìjà olóró ni wọ́n bá lọ́wọ́ àwọn ọmọkùnrin náà bíi àdá àáké ìbọn eléyìí tó jẹ́ ti ìbílẹ̀ àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ nígbà tí alukoro àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni abímbọ́lá oyeyẹmí fi dá àwọn ènìyàn lójú wípé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ògùn kì yóò káàárẹ̀ láti jẹ́ kí ètò ààbò kó wà ní tòrótìbù ìpínlẹ̀ náà kó sì dúró re àti wípé gómìnà ti pàṣẹ ó sì ti di ṣíṣe fún kọmíṣánná pàápàá láti rí dájú wípé gbogbo àwọn ọmọ búburú tí wọ́n jẹ́ àwọn ọmọ ọ̀ráìsà àwọn ọmọ búburú tí wọ́n jẹ́ àwáwà àti one million boys àti èyíkéyìí tí ìbàjẹ́ nínú wọn gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ máa sá pamọ́ sí abẹ́ ìwà búburú fi ṣe àwọn ènìyàn níjàmbá pàápàá lásìkò kónílégbélé yìí ni àwọn kò ní gbà fún tí àlàáfíà yóò sì jọba ní gbogbo ìpínlẹ̀ Ògùn ẹ káàbọ̀ padà lórí ọ̀rọ̀ àwọn ìdígunjalè náà la ṣì wà lórí rẹ̀ gẹ́gẹ́ bí ìdígunjalè ti ń fojoojúmọ́ wáyé lórílẹ̀‐èdè nàìjíríà látàrí òfin kónílégbélé tí ààrẹ muhammadu buhari pàṣẹ rẹ̀ àwọn ará ìlú ti lòdì àwọn ìwà burúkú náà mọ́ àìṣe ojúṣe òbí tó tọ́ lórí ọmọ gẹ́gẹ́ bí a ti mú ìròyìn náà wá fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ já wò Ìpè ti jáde sí àwọn ará ìlú pàtàkì jùlọ àwọn òbí láti máa mójútó àwọn ọmọ ní pàtàkì nítorí pé ọ̀pọ̀ ìdigunjalè ìjínigbé ìwà ọ̀daràn tó wà láyé òde òní kò ṣẹ̀yìn àìṣojúṣe òbí lórí ọmọ ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni wòlíì Olúfẹ́mi Àdàbà àṣẹ ọ̀rọ̀ ẹ bí ó ṣe sọ. orúkọ mi ni Olúwafẹ́mi Reverend Prophet Olúwafẹ́mi Àdàbà Síónì mo wo sàkún ìrìn àjò tó ń lọ lọ́wọ́ yìí lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́ hmm. mo wò ó lọ mo wò ó sùn mo wo gbogbo ẹ̀ lọ ṣùgbọ́n lọ́gànjọ́ òru èní mo tún tún tún wò mo wá mọ̀ bóyá ibi tèmi ń wò sí bóyá àwọn ènìyàn kan lè bá mi wò síbẹ̀ because ẹ wo lóòótọ́ coronavirus bó ti ti nígbà tí wà mọ́lé kọ́ńtà máa yẹ ká dẹni tì mọ́lé a dẹ̀ ń gbìyànjú irú tíjọba ò bá fún wa lóúnjẹ tọ́lọ́run bá ní fún wa lóúnjẹ bí ò lè pa wá àdìgbà tíjọba tí wọ́n ti tì wá mọ́lé tíjọba ò fún wa lóúnjẹ ṣáà jẹun ni kò ń ṣóúnjẹ tíjọba fẹ́ fún wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo wo sàkó ìrìn àjò yẹn lọ ní òru yìí ó lágbára díẹ̀ ẹ wo àwọn ọmọ tí wọ́n kó síta tí wọ́n ń jalè tí wọ́n mú lọ́tún tí wọ́n mú lọ́sì yẹn ẹ wo iye àwọn ọmọ tí wọ́n ti pa ní òru àná ẹ wo àwọn tí wọ́n tún sì máa pa ẹ wo àwọn tí wọ́n ti kó níbi wípé wọ́n jalè ibi adigunjalè èmi kò wá wo sàkúrìn àjò yẹn wípé ẹ kíyèsí àti èmi àti ẹ̀yin mọ́mì ìdádì tẹ́ ń wò mí yẹn ó wà lọ́wọ́ èmi àti bí nàìjíríà ṣe lélẹ̀ ni hmm. tó fi dórí àwọn olórí tó fi dórí àwa tá a jọ ń gbé nú ilé ẹ̀ka wora wa wò bí nàìjíríà ṣe rí lẹ́nìí ẹ̀ka wora wa wò kí nìkan tí mi àti ẹ ṣe ń bẹ̀ sà ó kẹ́ ní ẹ̀wòrán nísìnyí àwọn ọmọ tí wọ́n lọ ń jalè tí wọ́n lọ ń gbé ìbọn yẹn ṣé ìjọba ló bí wọn ni ìjọba kọ́ ló bí wọn náà yẹn ló wọn náà àwọn òbí kan wà bẹ́ẹ̀ tẹ́ ń wò mí lọ́wọ́ tẹ́ ń wò mí lórí su tẹlifíṣàn yẹn tẹ́ ń wò mí lọ́wọ́ lọ́wọ́ yẹn tó ẹ́ pẹ̀yìn ilẹ̀ bí wọn ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ yìnbọn pa wọ́n nísìnyí àfi tí wọ́n bá ti mọ̀ pẹ́yìn lẹ́bí wọn nìkan lóko tó bá fẹ́ yìnbọn pa ọmọ yín lójú yín ẹ ò ní sọ pẹ́yìn lọ́mọ olè o kọ́ wa pọ̀ ọmọ yín lójú yín o dájúdájú ẹ̀kọ́ tẹ̀yìn náà kọ́ àwọn ọmọ yín làwọn ọmọ yín ń wù ọmọ tí wọn ò kọ́ bọ́ ṣe ń gbébọn tí wọn ò kọ́ bọ́ ṣe ń gúgò ṣọmọ ṣọ́ọ̀ṣì wa nísìn ṣọ́ọ̀ṣì wa ní bíbí ọmọ tí wọn ò kọ́ bọ́ ṣe ń gúgò nísìn ló máa ní òun wá fẹ́ gúgò gan òun fẹ́ máa gún àdá àwọn ọmọ tí wọ́n ń gúgò tí wọ́n ń gún àdá yẹn ṣèjọba ló ìjọba kọ́ ló bí wọn náà dájú ìgbà tí ìjọba ò tí ì tì wá mọ́lé gan àwọn ọmọ yẹn náà ní tiwọn tí wọ́n ń ṣe ọmọ tí a ò bá kọ́ ó máa padà gbélé tá a bá kọ́ tà ni. bákan náà kò ṣàìsọ wípé kí ìjọba rántí wọn ní agbègbè wọn ní ìlú àbòrú nípínlẹ̀ èkó ó sì sọ fún àwọn ènìyàn kí àwọn náà sa ipá tiwọn lórí títọ́jú àwọn ọmọ tọ́lọ́run fi fún wọn kí wọ́n má bàa padà wá di ìpáǹle tí apá ò ní ká torí kékeré la ti ń pẹ̀ka ìrókò tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà. Sekinat Ọláìdéraju. Nínú ọ̀sẹ̀ yìí ni àwọn ará ìlú rọ ìjọba láti kó ikọ̀ ológun síta láti gbógun ti àwọn adigunjalè tó ń fi ojoojúmọ́ ṣòro bíi agbọ́n nítorí òfin kónílégbélé tí ń bẹ lóde. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti lọ nínú ọ̀sẹ̀ tí a wà yìí ẹ já àwọn ènìyàn ti rọ ìjọba àpapọ̀ láti kó àwọn ológun síta fi ran iṣẹ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ìdigunjalè àwọn ẹgbẹ́ búburú òkùnkùn tí ó gbòòrò ní àsìkò kónílé-ó-gbélé yìí ọ̀rọ̀ yìí ló jẹyọ ní àsìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ń ti ìrèké rédíò tẹlifíṣàn Orísun lórí ìwádìí àwọn ìdigunjalè eléyìí tó ń wáyé lọ́dọ̀ ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n sọ ara wọn di ẹrù jẹ̀jẹ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó àwọn ènìyàn tó fi ìkọminú wọn hàn sọ̀rọ̀ ẹ bí wọ́n ti sọ ajagun corona ká má lárùn corona ajagun ebi ń pa wá àtúnjagun amrọba wọn bá gàrí tá amrọba tún máa lù àmọ́ nulẹ̀ láti bá bí ọjọ́ mélòó kan ti bẹ̀rẹ̀ sí ṣe vigilante sí ààrẹ oríkan gidi jẹ àtúrórun sùn a ó ti sú wa o bóyá ká kúkú bóyá ká kú padà sọ ogun ẹ̀ẹ́dógún báyìí láti bí ọjọ́ mẹ́rin làwa ti bẹ̀rẹ̀ sí ṣe tiwa àwa àtàwọn ọlọ́pàá léèwé jọ ń ṣiṣẹ́ papọ̀ ni so tọmọ tó bá fẹ́ kọ́ dà báyìí iṣẹ́ yóò tiẹ̀ ṣiṣẹ́ tọ́lọ́pàá lè dà ṣe mọ́ táwọn fẹ́ràn àlọ́ kọ́kọ́ sójà síta ká mọ tó tó wáyé kó bí akáyà kó máa gbẹra wa lẹ̀ kó ní kálukọ́ máa kí ní tọ́ba ti ní ká fi gbẹra wa tó ló ti fẹ́ padà dógún àti mọ̀ wáyé kó kan ayé ti dé àlólórí tábà lólórí nìkan yẹ kí yà jẹ wá tó yìí wọ́n wá ń gbà ládùúrà wípé kí olúwa fòpin sí gbogbo rògbòdìyàn lórílẹ̀‐èdè nàìjíríà ṣògo rẹ̀ ní kejì fún tẹlifíṣàn orísun ẹ káàbọ̀ padà ní báyìí a ó dánu dúró díẹ̀ àkójọpọ̀ ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.